صلى الله عليه وآله وسلم الشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال البني ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق قالوا نعبد إلهك وإله وإبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشرقين حسبك نعم adápẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún aṣíwájú wa annabuwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí gbogbo aná bá ní àkíyèsí àbí kí n sọ pé gbogbo aná láti lákíyèsí pé Ramadan ń ti ń lọ díẹ̀díẹ̀ sí òpin ṣùgbọ́n náà ní àwọn àsìkò yìí ó lè ṣe é ṣe kí ẹnu mi kó má padà lè débẹ̀ mọ́ kí n padà gbàgbé òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ yìí àwọn èèyàn lóríṣiríṣi ni wọ́n ń dìde wọ́n làwọn ń lọ sílé Laylatul Qadri kọ́dà lómii yóò di gbádẹ́rù yọ̀rọ̀ lé kẹ́wù wọ̀ nírú òní yóò ní òní ní òru twenty seven àbí ṣubú ńlá rẹ̀ di twenty six àbí ok ọ̀hán òní ní òru twenty eight àbí kẹ́lómi òní òní twenty nine òru twenty seven èyí tí ń jẹ́ òdodo nínú Islam òun ni pé kò sí ayẹyẹ fún Laylatul Qadri kò sí ayẹyẹ fún ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ ẹ má jẹ́ ká fi bọ̀ọ̀lì kó wa lẹ́pàjẹ́ bí àṣà wọn náà òun ni pé ìdọ́gbọ́n da ẹ̀sìn rú ni kò sí ti ń jẹ́ ayẹyẹ Laylatul Qadri ó kálukú máa ń ṣe. Laylatul Qadri ima ń wá nínú ilé ara rẹ̀ ni ìtànàbí sọ̀rọ̀ eléyìí mo lọ síbi kan lọ́sàn yìí mo bá tún bá wọn bá ní tọ̀ Laylatul Qadri ti wá lónìí à ọ̀sán ṣebí Laylatul Qadri lẹ pé ọ̀sán sínú àárò Qadri tó ń bẹ ni sọ̀rọ̀ yóò fi mọ̀ pé ẹ̀tànjẹ yìí gbogbo ọ̀nà náà làwọn èèyàn ti rí àwọn èèyàn ní àgọ̀ ọ̀dẹ̀ àwọn yóò sì ní challenge wọn wọn ò ní bí wọn lílo wọn tó ń gbé lọ́wọ́ àmọ́ tó bá rí ẹni tí ń pèpè sódodo òun wà dìde mọ́ lè òun wà dìde wọn lè mọ́ lọ́wọ́ ò ní béèrè pé à síbí nàárù ọ̀sán lẹ́yìn tó ń ṣe Laylatul Qadri ni ṣùgbọ́n yà iye àwọn títí ẹ̀ ń ṣe náà iye wọn ti bẹ̀ sí so ó ní pé láti pàkíyèsí wa èèyàn kì í lọ sí ayẹyẹ Lailatul Qadri má lọ tó bá pè ọ sí má dá wọn lóhùn sòtọ́ bá ní envelope rẹ àbí owó rẹ má dá wọn lóhùn sòtòrí pé kí ni ntí ọlọ́run ọba ọ̀ràn wa tí anabi sallallahu alaihi wasallam tí ọ̀ràn wa nínú ẹ̀sìn ni níbi tí abá tafsiri dé ó ní pé nínú àyà ọgọ́rùn kan àti ọgbọ̀n yẹn ni kí one hundred and thirty nínú suratul Baqara iná ni aka ní òní olúwa ni wa man yarghab an millati ibrahim illa man safi'a nafsah wa laqad istafaynahu fi dunya wa innahu fil akhirati lamina ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين نعم الله بني ومن يرغب عن ملة إبراهيم gbogbo náà ni a mọ̀ pé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ anabi ibrahim aleyhisselam anabi tó ṣe pé òun náà ni ẹni tí ó gbé tawhidi lọ́wọ́ tí ó mú tawhidi ṣe tí anabi sallallahu alayhi wa sallam tí máa ń sọ̀rọ̀ rẹ̀ fún wa lóríṣiríṣi kóra anabi a máa pè ní jaddi ibrahim wọ́n rà ń jọ́ tí anabi sallallahu alaihi wasallam bí ọmọ kan anabi dídì jáde wá ni wọ́n ní ẹni wúlídẹ́ li ghulamun bi ems wọ́n ní wa sammaytu bi ismi jaddi ibrahim wọ́n ní wọ́n bímọ fún mi lánàá ọmọ ni mo wá ń sọ ọmọ náà mo sọ ní orúkọ bàbá ńlá mi ibrahim yẹn pé anabi sallallahu alaihi wasallam a máa fi rẹ̀ tì sí ọ̀dọ̀ anabi ibrahim náà torí pé anabi náà olùwọ́ba ó fún ní àwọn ọlá tó pọ̀ lára àwọn ntòlùwọ́ba tó ṣe fún anabi ibrahim ní ọlá àti ní ìdúróṣinṣin lórí pé ẹ̀sìn rẹ̀ yìí òun náà ni ó ká tẹ̀lé ìlànà anabi ibrahim náà ni a gbọ́dọ̀ tẹ̀lé olùwà ni wa man yarghab ibrahim olùwà ní ẹnìkan kò ní gúnrí kó sojú kòkòrò kúrò inú ìdè lárúbáwá tán bá ní ọ̀rọ̀ gbéba án ìyẹn ni pé èèyàn ò ṣe nǹkan yẹn má ní jẹ́ báwọn rọ́gbéba án kò ṣe má àmọ́ bá ní rọ́gbéba fí ń ṣe nǹkan yẹn ní jẹ́ báwọn tán bá ní wọ́n máa rọ́gbéba án sunnati ẹni tó bá ṣojú kòkòrò tó kù níbi súnà mi yẹn ni pé ẹni tó bá ṣẹ́rí kù níbi súnà ọlọ́run ni wàmẹ̀ yarghab an millati Ibrahim olúwa ni ẹni rí ẹnìkan tí ó wà ní ìlànà anabi Ibrahim tí anabi Ibrahim ń là kalẹ̀ fún àlè ọmọ yìí kó ní èmi ọ̀tẹ̀lẹ̀ illa man fiha nafsa abẹ́ni tó bá ṣe pé ó ti gọ̀ sí rárá rẹ̀ ẹni pé afẹ́ni tí ó bá ṣe àbòsí. ṣé ọmọ tí máa ń sẹ́tì ẹ̀fẹ́ sọ̀rọ̀ yẹn tó bá sẹ́tì ẹ̀fẹ́ kí ni máa ń kó mẹ́ẹ̀kọ́ tó ní dúró mẹ́ẹ̀kọ́ ní ètò ga kíní ẹ̀ tó ń ta bàtà yín òun ní ọ̀sẹ̀ tẹ̀ ọ̀sẹ̀ tẹ̀ fẹ́ tẹ̀ sí ní bàbá iṣẹ́ tẹ̀ mọ́ ẹ́ kí ni ń kó mẹ́ẹ̀kọ́ tó àwọn kó máa ní ṣe kó wọ́n máa sẹ́tì ẹ̀mọ́tò àwọn tó wà mẹ́ẹ̀kọ́ ni mo mọ̀ ń parẹ́ wọ́n sẹ́tì ẹ̀ bóyá kò ní ta kádà pé ogun ẹ ti ń ṣe ẹyẹn tó fi pé ọ lọ sẹtíkẹtẹ báwọn tó a ní òde làwọn mọ̀ pé pírọblẹmù ń ṣẹlẹ̀ níbẹ̀. iná ń kọ́ iná ń kọ́ iná ń kọ́. ẹ á ṣe náà ṣe á ṣe lọ́nà ẹ ẹ bí o àbúrò wá ṣèdá òun ló mọ̀ ń ṣètò wá ṣètò kí ni tẹ́yọ̀ kọ́ rí. kẹyìn òní sí mbẹ tọ́ba dé ẹ̀jẹ̀ mọ ẹ̀skáléètì ẹ̀ ẹ̀ mẹsẹ̀ mọ rí pọ́lọ́mù mi ti ń ṣẹlẹ̀ sí ẹ̀hẹ́. نعم àwọn alárúbáwá tó bá ní rọ́gìbà tíyẹn bá ní pé lágbájá ọ̀rọ̀ ọ̀gbẹ̀bà àìn yẹn ni pé kò sí nǹkan yẹn máa ní jẹ́ báwọn lọ́lọ́run sọ fún wa níbi pé wa man yarghabu an millati Ibrahim ipe ẹnìkan ò ní górí kó ní pé wọn ò ṣojú kòkòrò nípa ìlànà tí anabi Ibrahim tí ó tọ̀ illa man safiha nafsahu àfẹ́ntó bá jẹ́ ẹni tí yóò ṣe àbòsí fún ẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ bí al-imam ibn kathir bá ṣe tó wọ́n ní ay zalama nafsahu bi safahihi wa su'i tadbirihi yẹn ni pé nìyẹn ń ṣàbòsí fúnra rẹ̀ látara pé èèyàn lákèsí pé nìyẹn kò jẹ́ni tí ó ń ronú jinlẹ̀ bitarki ilhaq ila dolal ẹni yẹn fẹ́ fi òdodo kalẹ̀ ó fẹ́ lọ lè jura rẹ̀ sínú àná ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí ń sọ nípa nabi ibrahim ipe gbogbo ènìyàn tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi náà lọ gbọ́dọ̀ ìlànà nabi ibrahim yìí. الإمام ابن كثير وأن يقول تبارك وتعالى ردا على الكفار فيما ابتدعوه وأحدثوه من الشرك بالله يعني كي الله وبعين في رأيي وفين تقوى وكفري تشكو يدقو داني ودقى لنبي السين وما شبك الولون وبعين tó ṣe pé ẹbọ tí wọ́n ń ṣe yìí al-mukhalif li millati ibrahim al-khalil ó tako ìlànà nabi ibrahim imamul hunafa aṣíwájú ẹni tó jẹ́ imamu láàrin àwọn tí wọ́n ń ṣe mímọ́ fọlọ́wọn ọba kí ni wọ́n fi pè kí ni wọ́n fi pè ní aṣíwájú àwọn tí wọ́n ń ṣe mímọ́ fọlọ́wọn fa inna ujarra tawhida rabbihi tabaraka wa ta'ala ìsìlọ́hun nìkan náà ni anabi ibrahim mú lọ́wọ́ ọlọ́hun nìkan ní ń sìn walam yad'u ma'ahu ghayruhu kò kí ń pe ẹlòmíì pẹ̀lú ọlọ́hun lam yad'u ma'ahu ghayruhu kò pe ẹlòmíì pẹ̀lú ọlọ́hun ẹ gbogbo àwọn àdúrà anabi ibrahim tá ń ka láti jó níyì ǹjọ́ pé ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́hun ń gbé kó sanu bí kó ṣe nǹkan kan fún anabi ibrahim kò pé ẹlòmíín rí wala ashraka bihi tarfata aynin anabi ibrahim kò ṣe ẹbọ rí kódà bó ṣe lè kó kéèyàn rọra ṣẹ́jú kéèyàn pa ojú òun dé wa tabarra'a min gbogbo ntẹ́yìn ń sìn tó yàtọ̀ sọ́lọ́run anabi ibrahim pa wọ́n tì í. خالف في ذلك sa'ira قومه gbogbo àwọn èèyàn rẹ̀ táwọn ń ṣẹbọ anabi Ibrahim pa gbogbo wọn ti ala tabar ata tabarra min abihi kódà bàbá rẹ̀ ti ń ṣẹbọ anabi Ibrahim ọ̀pọ̀ àwọn ti ìpè a tẹ̀bá ní ẹ̀ ní ṣe lọ́hùn nìkan a èmi ò ní bá yín ṣẹbọ o bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi bí ṣe máa rí lélẹ́yìí. tó máa ń ṣe ní ntọ́lọ́ ní ó ṣe nínú lànà ẹ̀sìn èyàn kì í torí pé àwọn èèyàn pọ̀ nídìí àánú kí fi ìmọ̀nà kí wọ́n bọ́ sídìí àánú ẹwà nabi Ibrahim òun nìkan gbogbo aráàlú àmọ́ngbà tó ṣe pé ń ṣe ni òun wà lérí ẹ̀ bí gbogbo aráàlú ṣe takò dé ó dérí bàbá bàbá rẹ̀ gángan òun náà ń bẹ́nu ẹni tó takò anabi Ibrahim ó sọ̀rọ̀ apẹ́ gbogbo wọn kalẹ̀ ipe a ah, èmi ò ní jẹ́ kí ọ̀pọ̀ ọ̀rọ̀ èèyàn kọ́ wa kó bá mi débi pé wàá fi òdodo kalẹ̀ tí ẹ bá wú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́dà tó fi dé àwọn gángan lọ́rọ́ tí ẹ bá rí jù ẹni tó pé dá òdodo ẹ̀sìn mà tó pé ó ké ó yé anímọ̀ pàdé àwọn bàbá kan níjọ́ kan Saudi Arabia ni wọ́n ti jáde wàláyé wọ́n tó máa sọ pé Sheikh bin Baz ọkọ àwọn ní kéwú pé Sheikh bin Baz ọkọ àwọn ní kéwú tẹ bá wò wọ́n etí ń jẹ́ àpẹẹrẹ kéwú gan-an ẹ̀ní rí ẹ̀ní rí àpẹẹrẹ kéwú ẹ̀ní rí àpẹẹrẹ sunna nabi sallallahu alayhi wa sallam ìlú sunna ni wọ́n sì kẹ́kọ̀ọ́ wọ́n á pọ̀ bẹ́ẹ̀ wọ́n tó bí àwọn oríṣi àgbàlagbà mẹ́rin tí wọ́n bá wọn ẹ mọ̀ àwọn pé à ah, wọ́n mọ̀ á sọ fún pé àwọn jáde ní Jamiu Madina nígbà báyìí nígbà báyìí pé à ah, ẹ sì ń bẹ nílùú àwùjọ yìí nílùú yìí mo mọ̀ àwọn méjì ń lu yìí bẹ́ẹ̀ mo mọ̀ ẹnìkan ní Ìsẹ́yìn bẹ́ẹ̀ ah, ẹ jáde ní Jamiu ọ̀nìkìnnì ṣe kùnbá sí káwọn ṣe kùsèmínú káwọn ó tún wọ́n fi ṣe fáàrí fi ṣe kà ẹ̀ ṣe kí tí ọkọ àwọn wọ́n fi ṣe fáàrí àmọ́ tẹ́ bá wò wọ́n tẹ́ bá wọ́n béèrè bí tí mo fẹ́ lọ ganu kí ló wá sọ yín di báyìí wàláyé àwùjọ àwọn nìkan láríra wa ndọ́mọ̀ wínú àwọn nìkan láríra wa ni so ó túmọ̀ sí pé anabi ibrahim alayhi salam òun nìkan lòun ríra rẹ̀ kò kó ànú ẹni tó bá fẹ́ tọ̀ ìlànà anábẹ́ Ibrahim yìí ẹ̀dá kó bóòlù yẹn ṣe lè yá àgọ̀ ojú ọ̀nà rí wọ́n ní ojú ọ̀nà tí ó lè dìrẹ́ síbi tó ń lọ nìyí ọwọ́ rí àwọn èèyàn wá ń runú gbẹ lọ ṣẹpẹ́ tó bá gbọ́n èèní padà yà yín o tèmi ti rìn tí mo ti rìn bí rí tí mo tún rìn àyín náà rí tí mo ti rìn tí mo fà rí kò ní àyín mo rìn bí rí mo rí pé ibi tí mo gbà já síbi tá a láà ń lọ nìyí àwọn kan wá dé àwọn ọmọ náà wọ́n ní a ah, ibi tá gbà ní ṣe pé tó bá nílà káyì kò ní sọ pé ẹjẹ ń tẹ̀lé yín ẹ mọ̀ tó ń bẹ̀ èmi ni àìwá àní ẹmọ gbà bíi sábà ní ìtawọ̀ gbà ẹmọ gbà tí ń lọ èmi ọgbà tèmi lọ ó ń là káyì yẹn nu illa man safiha nafsa bí gbogbo wọn ṣe pọ̀ tó nínú ìlú odidi ìlú nípa anabi Ibrahim alayhisalam ọ̀tà kúkú tọ́ tẹ́ ti mọ̀ pé inni dha'ibun ila rabbi fa innahu sayahdin ìmọ̀nà ọlọ́wọ́ mọ̀ bẹ pẹ̀lú mi mi ń ṣẹ́rí lọ bọ́rọ̀ èèyàn máa lọ́n ti yín so náà ni ọlọ́wọ́ bá fi ń ròyìn anabi ibrahim ipe ya qawmi inni bari'un mimma tushrikun ẹ̀yẹ èèyàn sẹ́rẹ́ bọ́tẹ́ yìí ń ṣe yìí bari èmi jọ pamọ́ yọsẹ̀ kó mẹ́ ìní bá ń ṣe eléyìí dá mi lójú wallahi ibi ẹni tó bá fẹ́ sẹ̀sìn ọlọ́run ṣe gbọ́dọ̀ rí nù tó bá ń bẹ ní àárín inú ilé yín wọ́n ń bẹ láàrin àdúgbò yín tó bá yíyọ ní òdodo máa lò ní o máa lò wàláhì tó bá lò problem méjì ni ó ṣẹlẹ̀ àkọ́kọ́ ni pé ṣé o rí òdodo tó mọ̀ tó ń pamọ́ òun njọ́ tí ọba fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò ó wà ní problem bí ẹni tí egbò ti ń san tẹ́sẹ̀ tó wá bo egbò ń lójú tó ti yíyọ tipẹ́tipẹ́ tó lò ó ẹ̀sẹ̀ wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò ọ̀yẹ́ wá dìde sí ọ ṣe bó ń bá wa ṣe láti òní ṣe bí sòkòtò ní ọba rẹ̀ láti òní náà tó ń bá wa ṣe ṣe bí irúgbọ́n lẹ́nu rẹ̀ tó ń bá wa ṣe léyìí kọ́ ni ẹ tó ṣẹlẹ̀ ni pé mo wò pé ó wò pé kí ni ọba ṣe jẹ́ mọ́ra rẹ̀ lára lẹ́yìn náà ó tún bá ṣe jẹ́ mọ́ àwọn ẹlòmíì lára lẹ́yìn náà tó ń náà bá tó wá fẹ́ máa lọ orú òdodo wọn tó wá máa fi ọ́ ṣẹ̀rí lé ẹni òun lérí pé ṣe ọba alágbájá ń dìkìrí yìí ni níjọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ba sòkòtò sókè náà yíhun sì kọ́ nítàn ipa ti wà ń di súnà 1980 láti ṣe súnà iye nǹkan nǹkan nìtàn báwo ló ṣe dúró ti kini yẹn sí òun nìtàn òun gẹ́gẹ́ la nídìí wàlá ìṣòro ńláńlá ni kéèyàn ó rí òdodo báyìí kó yéèyàn kó wá jẹ pé èèyàn tọbẹ̀ ẹ̀wọ̀n ọlọ́run ní anabi ibrahim gbà tó dodo ti clear sí látọ̀dọ̀ ọlọ́run ọba ó ní bari omi mba tushrikun èmi o ìníbà ń ṣe bọ́tẹ̀ ń ṣe wọ́n ṣe pé bọ́lọ́ làwọn èèyàn ń ṣe ní mọ́bà wọn ṣe bídíà náà ní mọ́bà wọn ṣe bó ṣe lè wùkọ́ mọ́ wàláì mọ́ dùn bẹ́ẹ̀ mọ́ dùn mi bídíà wọn ṣe rí ntí máa bẹ́ẹ̀ ní kí sórí ó lè ṣe é ṣe kó jẹ pé bí wọ́n ṣe ń kó ń bẹ̀ wọn àbí tó wọ́n pé ẹ̀jẹ̀ mọ́ bá wọn ṣe ẹ̀jẹ̀ mọ́ bá wọn ṣe àwọn kan wá ń ipá wọn ò tiẹ̀ ṣe súnà rárá tí ò yé wọn lẹ́wù kò yé wọn dé lẹ́wù tó yé wọn dé wọn ó lè wá ẹ ṣe lọ́la kọ́ wá yé àwọn náà tí kí ni wọ́n bá wá yé wọn wọn àmọ́ rántí pé lágbájá àá ṣé kò mọ kí ni ń gbà wọn ni tó bá rí pọ́nmọ́ wọn rí pé alábòsí lágbájá dandan a jẹ́ pé àbòsí mi tó bẹ gẹ́tí tó ṣe nínú èyí tí ń ṣe lọ́wọ́ yìí náà sórí ẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ so yóò mọ̀ wá wọ́n pé ah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin bàbá yìí tí wọ́n máa ń sọ̀rọ̀ mọ́ pàdé kan ní ní Saudi ni ní two thousand seven ọmọ sẹ́yìn ni bàbá òun ń sọ fún mi pé òun kéwú báyìí òun ó sọ yọ ọdún ìrántí mọ́ yọ ọdún tó fi jòkó ti Sheikh bin Baz tẹ́fẹ́ ń kọ́ àwọn ní kéwú inna lillah sokoto ní ní wọ́lẹ̀ yìí irúgbọ́n ní gbogbo ẹ̀dẹ́ pọ́n yìí mọ́ àkó sáà fàtẹ́ kọ́ yín kéwú síbáwọn ṣe rí lélẹ́yìí ní tí sáà ń wọ́nu ah, ah. Sheikh bin Baz ní ẹ́ ṣẹ́kù sẹ́mìn olóhùn mọ́ báyìí àwọn jálásà àwọn ojókòó tí wọ́n báyìí àtìrà àwọn lẹ́yìn ń ka tíra àwọn lẹ́yìn ń ka torí pàtà ń sọ̀rọ̀ tí bá ní ṣe kàn sẹ́mìn sọ báyìí ọmọ wọn ẹ̀ mà ọ̀nà tó ń sọ wọn àwọn wà mẹ́jọ tó ń sọ báyìí ní sì káwọn mọ́rí pé yé ẹ̀wùn ká báyìí kò sí tí ó fà kí ló dé tẹ́ wá ya báyìí gbà tẹ́ dé Nàìjíríà ojú pé ìlú yìí àwọn nìkan láríra wa àpọ̀ ní kankan kan tí wọ́n mọ̀ wí náà nù èyí rí báwọn ẹni tó fẹ́ sẹ́sìn ọlọ́wọ́n ọba anabi ibrahim ẹ rí pẹ̀lú ẹni yẹn sẹ́fìhàn nẹ́fṣà òmùgọ́ni òdòdòdò mà ọwọ́ àtòrí pàwọn èèyàn pọ̀ tó ń bẹ nídìí rọ wọn náà wá àwọn ń ṣe bí àwọn òkúrọ ọwọ́ ntọ̀ ń gọrẹ sínú olúwa ní ìgbà anabi ibrahim tó tu ó ní inni wajjahtu wajhi lilladhi fatara samawati wal ard èmi o màá dájú mi kọba tó dá sánmà tó dálẹ̀ ẹlẹ́ ni ẹ wò ta lè yẹ fẹ́ dájú kọ tí ó ní irú àwọn ìròyìn tọ́lọ́hún níyì fátìrì samawati wal ard ẹ wo ń tó tó ẹ wo ń tá Ànábì Ibrahim ń sọ ìkọba tẹ́mi ń dájú kọ o ẹni tẹ́mi ọ́ dájú kọ tẹ́mi ọ́ máa ké lọ́ba tí máa sìn tí máa ṣáàdì tí máa wá ràn wọ́n rẹ̀ tí máa fara títí ń fẹ̀mí mi tì ọba tó dá sánmà yìí àti yìí hanifan màá jẹni tí ó mọ kanga ìníṣẹ́bọ pẹ̀lú rẹ̀ wọ́n ẹ̀yẹ̀dẹ̀ wọ́n mọ ana minal mushrikin ìní bẹ́yẹn lẹ́bọ̀ yìí ṣe papọ̀ ìní lúpọ̀ mọ́ yín yìí máa pè yí dé àmọ́ kíkẹ́ wá lúpọ̀ pẹ̀lú yín tájọ mọ́ ṣẹbọ láíláí bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe dáhùn gidi ṣe máa rí nù ó dá dúró rẹ ni ò ní lúpọ̀ pẹ̀lú àwọn alábòsí ò ní lúpọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe bí dáhà tó wà ńlágbájá náà wọn náà gbà gbà tó bá lúkọ̀ pẹ̀lú wọn wọn náà gbà gbà gani ẹ̀ mi ò ní gbowó ó bá dijọ́ kan padà gbà lọ́wọ́ wọn sọ ń bá wọn jòkó rẹ̀ náà tó bá dijọ́ kan wọn ni kí wọn gangan kọ wá ṣe é wò àmọ́ tó bá tẹ̀ kọ́kọ́ jìnnà sí wọn pé á ìyìnbá yẹn ṣe lẹ́yìn tó bá ti gbọ́ tí kankan fẹ́ dún mi bí díẹ̀ báyìí tó ti fẹ́rẹ́ eh, jìnnà sí tó bá yá àwọn èèyàn padà wá dáa mà pé alágbájá ah, kò ní bá wa ṣe lẹ́yìn bí alápèjúwe ní sìn òkúkú dúó ń bẹ́ẹ̀ ẹjọ́ gbé sàárè ẹ̀hẹ́n èyí tó wà ní súnà nù dúó ń bẹ́ẹ̀ kẹjọ kírun sí la èyí tó wà ní súnà nù àmì kírun sí la ẹgbẹ́ wọlé tán sọlọ arábí kẹrin gbèsèrè ńlẹ̀ yíṣẹ́ padà wọ́n dénú wọ́n tún gbèdé sórí bó ṣe ń ṣe ń súnà nẹ́bí sallallahu alaihi wasallam ló ń ṣe ẹlòmínà ọmọ òkú kí ni à ń sọmọ yìí tí a bá ti sèkú tán ńlọnu njọ́ tó bá padà yéhùn náà yóò pé ok yìí ń se rèé àwọn wọn náà dákẹ́ ọ̀n ṣe fídíò àwọn ọlọ́run lè wá ní kẹ́ni kó ń padà wá gbàgbọ́ yẹn wọn ni alábòsí lágbájá ọmọ ń dúró tiwọn alábòsí wọn kí ọ̀nà ni náà kí tó ń dúró so náà ni ìyẹn wò pé ro pọ̀ ṣẹ́ẹ̀rì ro pọ̀ kò túmọ̀ tó bá rí èrò bá bí i ẹni sẹ́rí báyìí irun tá ń ṣe yìí àyẹ̀wò bá ṣe pọ̀ tó kí wọ́n alẹ́lẹ́ yọ̀ dáa pípọ̀ tó wá ló wá mí ní kíni ọlọ́lẹ̀ wo àwọn kíní àwọn àwọn àwọn àwọn wínà winners lọ́nà ọ̀yọ́ ọlọ́lẹ̀ wà lọ́nà àbá èkó lọ́lẹ̀ wò wọ́n wọ́n pọ̀ wípọ̀ tó ṣe pé tí èsè díẹ̀ sí báwọn mẹ́sẹ̀ wá pọ̀ òun wọ́n wà lérí òdodo nù kí ọmọ ní àà ah, ah, ah, ẹwọ àwọn ẹwọ súfí tá ń ṣe yìí ẹwọ mòlúrí tá ń ṣe ẹwọ bá ń ṣe lẹ́lẹ́dù kádìrì ẹwọ bá ń ṣe pọ̀ tó kí wọ́n ní ọlọ́wọ̀ ní ọlọ́wọ̀ ní dùn sílẹ̀ yìí sínú ọlọ́wọ̀ dùn sá ẹsẹ̀ tí pọ̀ àwọn winners lọ́nà ọ̀nà nìbàdàn ní àdìdí mọ̀ àmì àdìdí mọ̀ fẹ́ wí ẹ ti pọ̀ tó wọn ṣé ẹ ti lówó tó ajíbóyè tó jọ̀gá wọn tí jẹ́ẹ̀tì ní bílíọ̀nì kí n tiẹ̀ ṣe abájíbóyè náà ni adébóyè ẹ̀hẹ́ mo táwọn pé nǹkan kan báwọn náà ni ah so lè yóò fi mọ̀ pé ìyẹn kọ́lù òdodo ṣé ẹni tẹ́bi mẹ́lẹ̀ yìí wá ní pé dèdè ti ń bẹ ní àwùjọ tiwa yìí náà táwa náà fi rí pé ah kíní ọ̀ kí owó ló tọ́ so yẹ omi nìkan kan sanabi Ibrahim òun nìkan lórí rẹ̀ ó sì dúró lérí òdodo òun ẹ wá wọn gbà tí ọlọ́run wa sọ̀rọ̀ rẹ̀ ó ní na inna Ibrahim kanat ummatan qanitan lillahi hanifan walam yakun minal mushrikin ó ní àní àní Ibrahim yìí umma òun nìkan ṣoṣo Ọlọ́run sì pè ní ìjọ ó pè ní ìjọ pé òun nìkan fúnra rẹ̀ wọ ìjọ ni so náà ni Abdullahi ibnu Mas'ud radiyallahu anhu náà ní ṣàlàyé ipe tó bá rí àwọn èèyàn tó bá ṣe pé wọ́n sá ń ṣe bídà lóríṣiríṣiríṣi ó ní ìwọ dádúró rẹ wa anta idan umma ó ní wa anta idan jama'a ó ní aljama'a ma wafaqa alhaq walau kunta wahdak ó ní tí ń jẹ́ jama'a òun náà ni tábà ń sọ pé jama'a mùsùlùmí jama'a mùsùlùmí jama'a mùsùlùmí tó wà lérí òdodo òun náà ni èyí tó pé ó bá ń tó pé wọ́n ẹ bá rí wọn pé kò sí ti ń jẹ́ bẹ́dà nínú ìṣẹ̀sìn wọn kò sí ní jẹ́ bídá nínú ìlà ìyẹ̀nì àkídà wọn kò sí ní jẹ́ bídá nínú ìlànà dáwà rẹ̀ ẹnìyẹn òun tó ti pa pè ní pé alùsùnà ní sẹlẹ̀fì ní sẹlẹ̀fì ní ẹlòmíì ó lè dá ní àkídà tó pa àkídà rẹ̀ ó dá tó pé àkídà rẹ̀ àkídà alùsùnà ọ̀jàmáà ni ní gbogbo tí ń jẹ́ àwọn ẹ̀yẹ̀ majali akida yóò da rububiya uluhiya asma wa sifat wal qadar gbogbo ẹ̀yẹ́yẹ́ yóò da ń bẹ́ ẹ̀rí pé ah táwọn alùsùnà ń wí náà lòun náà ń wí ẹlòmí tó bá dábàá wọn yóò tún da níbi ìbáadà ní pé tí o bá sẹ́sìn tí o bá mú ìdájọ́ ẹ̀sẹ̀ kan wá ẹ̀rí pé ah, ìdájọ́ àwọn sálàf àwọn sọ̀hábà sí máa mú wá báwọn kìíní sí máa ìlànà alùsùnà ni ẹlòmí lè wá lọ ní problem níbi manhaj manhaj ni ìlànà sílábọ̀ ṣẹ́wọ̀n mọ́ wá gbé ọ̀nà yẹn gbà gbà tó wá da ní àkídà tán tó da ní ìbádà tán tó wá dé àwùjọ tó ti fẹ́ ṣe dáwà tó wá gbogbo dáwà yìí pé gbogbo àdúgbò yìí pé ah ọ̀gbọ́n tábà ní abẹ́rẹ́ ọ̀ràn tàwíìdì nílùú yìí ọ̀yọ́ kórìíra wa ọ̀yọ́ nífẹ̀ẹ́ gbọ́ ọ̀rọ̀ tàwíìdì pé má ṣẹbọ ah ìní ma sọ yìí wọn o níbo pàtàkì irun pàtàkì irun náà lọ́wọ́ ń bẹ̀rẹ̀ fáwọn èèyàn irun dáa ẹjẹ́ àmọ́ kírun ẹjẹ́ àmójútó run ní kànkankan náà lọ́wọ́ àmójútó anybody oní kọ́dà nìkan kò ní yà sí ọ mẹ́ni afalawaja ah, ó tún ní kí lónìí bẹ́ẹ̀ ni ẹjẹ́ ọmọ bọ́lọ̀ rẹ̀ tó so pé kí ni àwọn ènìyàn ní mọ́ni àjì àwọn ti gbà pé at-tawhid yufarriquna kọ́dà àwọn afáàsùn náà máa ń sọ wọ́n ní fi tawhid wọ́n ní fi ilẹ̀ kòsùmà wọ́n ní àtàwhid fi ilẹ̀ kòsùmà ibẹ̀ nìjà tí máa ń ṣẹlẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tawhid òun ni máa ń dá wàhálà kalẹ̀ gbogbo ẹni tó bá ti wá rìn gbèrègbèrè rẹ̀ wọ́n ah ibi tí wọ́n fẹ́ lọ yóò gbọ́ ìní sọ̀rọ̀ tawhid mẹ́ so ìní dọ́ ìní bá wọn dá sọ̀rọ̀ tawhid kọ́dà ìní dá sọ̀rọ̀ tawhid fún wa so ẹni yẹn ń ṣàbòsí fèrè ara rẹ̀ nu anabi Ibrahim tó pọ́n gangan ni bàbá bàbá ńlá anabi sallallahu alayhi wa sallam níbi dáwà yìí níbi ẹ̀sìn ìlànà tọ́tọ̀ là ń kà yìí o olùwà bá pè ní umma bákan náà lára àwọn àkọ́sí tọ́lọ́n tó sọ fún wa wọn ni kò wà ìdíkọ́tì imam ibn kathir mú wá lérí àyà yìí wọn ni wà ìdíkọ́lá ibrahim li abihi wa qawmihi wọn ni anabi ibrahim ó yẹ káyìn mùsùlùmí kẹ́ ẹ máa rántí kẹ́ ẹ máa kọ́ ẹ máa kọ́ ọ̀ síra yín ẹ máa rántí ìgbà tí ń sọ fún bàbá rẹ̀ ń sọ fáwọn ìjọ rẹ̀ ike inni bara'un mimma ta'budun ṣẹ́ni tẹ́ ń sìn yìí èmi ò ní bá yín sìn illa alladhi fatarani ọba tó dá mi lèmi ó sìn o fa innahu sayahdin yóò fi mímọ́ náà ara ntí imam ibn kathir tó mú wa ike a gọ̀ síra wa a gbọ́dọ̀ fúnra wa nípa ẹ̀sìn ó ní wa ma kana istikfaru ibrahim al-adihi ó ní àforíjì tí anabi ibrahim tó fẹ́ tọrọ fún bàbá rẹ̀ kò jẹ́ nǹkan kan ju pé illa an maw'idatin wa'adaha iya àdéhùn tó ṣe ní yẹn ni kígbà tí bàbá rẹ̀ ń jẹ́ olùṣẹbọ tí kò tẹ̀lé àlànà ọlọ́run ọba anabi ibrahim wá sàdéhùn pé tọ́ wọ bàbá mi dé ìwà àforíjì lọ fún ọ la astaghfiru laka wa ma amliku minallahi shay in wa foríjì fún ọ àmọ́ ìnípa nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bá tí mo fẹ́ ṣe fún ọ ọlọ́run ní káì àdúrà tó ló ṣe fún bàbá rẹ̀ yìí à ìmì ọlọ́run bọ̀ farama o àdéhùn tó ṣe ń farama o walamma tabayyana lahu ìgbà tó kílẹ̀ sí anabi Ibrahim annahu aduwullah ipe ọ̀tọ̀ ọlọ́run ni bàbá òun yìí tabarra'a minhu ọ̀rọ̀ ajá ó lọ́rọ̀ rẹ̀ ni kò bẹ́ lọ́hùn fún mọ́ pé á bàbá yìí ṣe ẹni tí ẹni ṣàdúrà fún olúwa ní ìkọ́ṣe iná fẹ́yìn náà inna ibrahim la awwahu halim olúwa ní anabi ibrahim ẹni tó máa ń ṣe ìbáàdà ni tó máa ń súnmọ́ Ọlọ́hun Ọba ní gbogbo ìgbà kọ́dà ní tó tó ní àfaradà lórí ẹ̀sìn Ọlọ́hun Ọba àwọn ìlànà tí anabi ibrahim là kalẹ̀ ẹ̀ríkẹ́rù lànà yìí náà náà la mẹ́nu kàn níjó ní náà lára anabi sallallahu alayhi wa sallam lára bàbá rẹ̀ bàbá ti tiẹ̀ gẹ́gẹ́ náà wọn náà máa ń wò pé bàbá mi bàbá mi bàbá mi ọlọ́wọ́ ni káì káì wala tas'al an ashabil jahim ọmọ náà ni má béèrè pa rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ o anabi sallallahu alayhi sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ń ta yìí náà o so náà ni ìlànà tí yẹn máa ń tọ̀ lélẹ̀ yìí èyí tó lànà àbòsí ẹni tí ò jẹ́ mùsùlùmí kọ́ wá ní ah, gbogbo tó máa ń ṣe fún mùsùlùmí ló ṣe fún èyàn kú sínú kèfèrí kọ́ wá ní ọ̀wẹ̀ ó kírun sí la ó ṣàdúrà fún irọ́ o yóò wọ́n mí pé wọ́n máa polongo jáde pé sẹ́ẹ́rì ní ṣàdúrà fún bàbá mi báyìí o kò nídìí kò nídìí yíwọ̀n ọ̀kan tó bẹ́ẹ̀ dán lójú pé rí tí kí bá ikú lérí okú lérí ẹbọ okú lérí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ó nídìí ó gbọ́dọ̀ wẹ̀ ó gbọ́dọ̀ kírun sí la ó sì gbọ́dọ̀ tó ṣàdúrà fún gan so irú ẹ̀ ní ìlànà tí a náà Ibrahim là kalẹ̀ ẹni tí bá ń serú yẹn sẹ́fìhá nafsa ó ń gọ̀ síra rẹ̀ ń sàbòsí fìrí ara rẹ̀ nu subakana ara ń tàtòrí lára nabi Ibrahim olúwa ní inna ibrahim kanat ummatan qanitan lillah olúwa ní anabi ibrahim ọmọ jẹ́ nìkan tó bẹ aliuma galo gẹ fúnra rẹ̀ ó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba kò sí nínú ẹlẹ́bọ shakiran li an'imihi anabi ibrahim máa ń dúpẹ́ fún orí Ọlọ́run ọba ni ìyẹn máa ń dúpẹ́ fún orí tọ́lọ́run ọba fún yàn ẹ wo bí gbogbo wàhálà yìí ṣe pọ̀ tí ìfúnlẹ̀ mọ́ yìí ṣe pọ̀ fún anabi ibrahim tòun ti bẹ́ẹ̀ náà anabi ibrahim àìsùnmọ́ dúpẹ́ fọlọ́wọ́n ọba rẹ̀ ọpẹ́ iman ọpẹ́ ìgbàgbọ́ ọpẹ́ ìdúródédé gbogbo ilé náà ẹ̀ ń tó náà bá wà bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ máa rántí irú ẹ̀ irú ẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam náà ẹ gbogbo fìtínà bí wọ́n ṣe wàhálà anabi sallallahu alayhi wa sallam tó tó wọ́n fìtínà rẹ̀ súnà ọlọ́wọ́n ọba ni pé ṣẹ́tẹ́ bá sẹ́lẹ̀ ṣe ń gbógun ti nǹkan kan sí pàtàkì jùlọ súnà anabi sallallahu alayhi wa bọ́bá ṣe ń gbógun ti ẹ wo bí àwọn west bọ́ ṣe ń gbógun ti islam generally bẹ́ẹ̀ wá islam ṣe wá fi ń spread sí ẹ wá wo àwọn èèyàn náà ní mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ́ bọ́ ṣe ń gbógun ti sunna nabi sallallahu alayhi wa sallam ní sunna nabi fi ṣe kí ni ní fi spread sí wàlláhì Sunan nabi ń tàn débi pé yóò pé àà ah, ṣé ta ló ń sọ fún wọn ọ̀nà kọ́nà bọ́mọ lọléèwé lórí súnà nẹ́bí níbẹ̀ níbi tó pẹ́ ẹ̀ ti ẹ̀spẹ́tì súnà gan yóò sì bá súnà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ̀ níléèwé ilé ẹ̀kọ́ ní yúnivẹ́sìtì ó sì rọrùn nípàdé súnà nẹ́bí bẹ́ẹ̀ ọmọ tí ń ṣe súfì láti lé yóò dé skul ó pàdé challenge oríṣiríṣi èdè tí ẹnu ọba pé ndí à ó sì wà yúnivẹ́sìtì pé rán dandan ní màá bá kí báyìí àníkiri yóò kọ̀ lẹ́sìn kò sínú ẹ̀sìn so wọ́n sì máa ìyọ́n máa gbé àbí àtà ẹlòmí ó tún máa pariwo náà ní ẹnìkan sọ fún mi pé ẹ̀ sẹ́ni gbogbo ariwo tó ń panu rédíò òun ìwé yéè ẹ ọ̀rọ̀ kúnlẹ̀ yìí yìí kankan kan bàbá wọn bá lọ́rọ̀ ẹ bá wa dá sí i wọ́n lábúrò bóyá búrò ya èyí tí ń sọ lé rédíò bóyá búrò ya rẹ̀ kan ti ṣe kí ni ó ti lóṣù náà ó tún sọ lé rédíò tán ìkó tó jáde yóò tún wọ pé àbúrò bàbá rẹ̀ kó tó pè é pé ah ó tún gbọ́ kí ni wọ́n náà mọ̀ ní lóṣù náà ni ah àtúnlẹ̀ rédíò yìí sí náà ni ẹ máa lọ sí i ẹ máa lọ sí òdodo ọmọ hàn sí náà ni wàláì tí a bá wọn lẹ́wù tó fi gbógun ti súnà Nabi sallallahu alaihi wasallam wàláì ẹ wò náà ọ yẹ ká máa wáyà tì níbi wáàsí wáàsí súnà báwọn ṣe gbógun sí bẹ́sẹ̀ láwọn bẹ́ẹ̀ ṣe lórí rédíò wọ́n ti bìlíf páwọn làwọn lè rédíò ìwé gbogbo ọ̀nà láfi máa sọ yín lẹ́nu ìwé yé wọ́n wá dọ́ta lẹ̀ àwùjọ wọ́n wá ọ̀ka lọ́lẹ́wà tẹ̀mí ekúnlẹ̀ ọ̀tá àwọn ọmọdé lẹ̀ nú ọ̀tá àwọn ọmọ dálẹ̀ ni mo sa burúkọ fún un mú kálukú ṣe wá rí ní gbogbo ibi tó bá ti wà nánu ẹni tí bá ń wo abu tiẹ̀ lọ́tọ̀ ẹ má lọ pọ̀ mọ́ sunna nabi sallallahu alayhi wa sallam ẹ má lọ pọ̀ mọ́ kọjọ́ra wọn sílára ti yín náà ẹni tí ń wo abu ò sí mbẹ̀ nílẹ̀ ẹni tí ò ṣe sunna ti ń wo abu tọ́pọ̀ lọ́gbà rẹ̀kẹ́tẹ́ so òun náà ni pé anabi ibrahim olùwọba ní ṣáàkẹrán lè àní ọ̀yìnmìhì ẹni tí ma ń dúpẹ́ fún ọlọ́run ni ìṣẹ̀bá olùwọba sàlẹ́sà wàhẹ̀dẹ́ ila sirati mustaqim ojú ọ̀nà òdodo tó tọ́ nílà náà Ibrahim wà olùwọba ní anábì Ibrahim yìí ó ní wà ataynahu fi dunya hasanatan àwa fún ní orí nílé ayé ọlọ́run ni àfún anábì Ibrahim ní oore nílé ayé ẹ dákun oore tàwa ní ọlọ́wọ́ bá fún anabi Ibrahim ǹjẹ́ owó ni ǹjẹ́ anabi Ibrahim lówó anabi Ibrahim lówó ẹ wo gbogbo sẹ́mi rẹ̀ tá n ká níjó ni kò sówó ń bẹ ààrí gbọ́ pé njọ́ tó dé tó wá sí ọ̀dọ̀ ìyàwó ọmọ rẹ̀ tó akọ́ bá bu nǹkan kalẹ̀ fún ìyàwó ọmọ rẹ̀ ni tó bolówó rìwáyé ó gbé jáde ó dé ọkọ̀ kí pẹ̀lẹ́ ní ọkọ̀ rẹ̀ ń kọ́ so ó sì padà so ó bí pé anẹ́bọ̀rọ̀ yìí mú kò ọlọ́run ògùn ti ẹ̀ròyìn rẹ̀ polówó ni ọlọ́run sì ni àtẹ̀yìnà òfin dúnìyà hasana ẹ̀rí pa anábì suleiman nìsín ọlọ́run bá jí kó yíwa pé olówó ni náà anábì ọlọ́run ọba àmọ́ ọlọ́run ròyìn anábì Ibrahim pòun fún ní dáadáa ẹni tọ́lọ̀ ń bá fún nígbàgbọ́ tó fún ní iman tó fún ní ìdúrólérí ẹ̀sìn òdodo òun lọ́lọ́run máa ń ṣe dáadáa fún láyé òun ní dáadáa ọlọ́run ṣe dáadáa fún láyé gbogbo tí máa ń jẹ́ dáadáa ayé ìsáwà ń kà ní dáadáa ayé owó ilé ọmọ ọkọ ìyàwó gbogbo mọ́tò gbogbo ẹ̀ oríṣiríṣiríṣiríṣiríṣi dáadáa lásán dáadáa ayé lásán ni kì í ṣe dáadáa tọ́lọ́run torí pé kò sẹ́ni tọ́lọ́run lè fún kò sí ẹni tí ò lè fún àti bí náà mọ́ sọ adébóyè àníjẹ́ẹ̀tì ní wọ́n káàkiri àfa àwọn ló ti lówó dérú stéèjì òun ní gbogbo nàìjíríà gbogbo jìbìtì táwọn owó táwọn àfa ń lò gbogbo ògùn owó wọn tó ń ṣe èwo ló ti lo jẹ́ẹ̀tì nu wọn kò sí àbá ní àbíyẹ wọn jìbìtì kan ti débẹ̀ ní inú àwọn àfa kò sí gbogbo àwọn tẹ̀ ń gbá lójú iná àwọn olóṣèlú tẹ̀ ń gbá wọn lójú ẹ̀ẹ́dì rí wọn gbá lójú débi pé kẹ́ lo jẹ́ẹ̀tì adébóyè ń lò kìí ṣe mùsùlùmí rárá torí pé rí ẹlòmíì ẹlòmíì ò ronú kọ́nà lẹ́wọ̀n mọ́ ní pé yé mi ò lòun wá kan láyé òun báyìí àwọn ah, ọmọ ráyè yìí wá o bá ní kí ló dé òní ha ah, ha ẹwà àwọn èèyàn ṣe ń gun mọ́tò káàkiri ha irúkẹ́ irúkẹ́ ọlọ́mọ sí dáadáa fún wa ẹ̀wùn kan dáadáa ọlọ́run wa ń ṣàlàyé lára nàbí Ibrahim yìí àtẹ̀yìnà òfin dúnìyà hasanatan afúni dáadáa ẹni pé dáadáa náà ní ń jẹ́ al-iman kí o ní iman ìgbàgbọ́ ìdúlérí òdodo ìfẹsẹ̀rinlẹ̀ lérí rẹ̀ dáadáa nù al-istiqama ìdúró sísísísí ní pé mo ti mẹ́lẹ̀ yìí àà ẹni kó mẹ́ma ní ti ń jẹ́ pọ́nà ṣe dáadáa fún yàn nù sanabi Ibrahim dáadáa tọ́lọ̀ ń ṣe fún náà là ń sọ yìí àní tó bá wá lówó tí mo sọ lẹ́ẹ̀kan àbọ́kọ́lé àbí ẹni ọ̀rọ̀ amẹ́tò àbóṣe gbogbo tí yẹn máa ń ṣe gbogbo kọ́sílẹ̀ mọ́ kí o sì lé ayé tí ẹ̀sìn ọba ti hàn níbẹ̀ ọlọ́run ò ṣe dára fún tọ̀hún dáadáa kankan ọlọ́run ò ṣe fún un torí tọ́ bá ní mẹ́díkù dọ́kítọ̀ ní ọ́ tọ́ wa ń ṣe fáàrí káàkiri pé ọlọ́run ṣe dára fún ọ síkiri yóò náà tó ń jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ sọ́nà lè ṣe dára fún òun náà ni njọ́ tó tó lè sọ pé dáadáa ọlọ́run ṣe dára fún ọ òun jọ́ tó pé wọ́n ò rí ọ báyìí wọ́n wò pé mùsùlùmí ní ń bọ̀ yìí mùsùlùmí tó wá dé yọ wá ní pé medical doctor ní mi wá ní pé hí medical doctor ní Allahu Akbar so bẹ́ẹ̀ náà ni ojóbìnrin ni wọ́n kọ́ rí ọ mùsùlùmí wọ́n kọ́ rí pé mùsùlùmí ní ń bọ̀ wáyìí a ẹni tọ́lọ̀ sí dáadáa fún un tó bá yọ sọ àmọ́ àwọn pé a àṣẹ medical doctor ní rèé medical doctor ní a ọlọ́run sí dáadáa fún ọ̀nù soléyìí ní ń jẹ́ dáadáa tọ́lọ́wọ́n ọba olúwa ní wa innahu fil akhirati lamina salihin lamina salihin nígbà tó bá tún di ní ọjọ́ gbòǹdì alkiyama anabi ibrahim inú àwọn ẹni rẹ iná ni ó wà pé láwọn ara àwọn anabi ọlọ́run ọba kódà kìí ṣe àwọn anabi lára àwọn ulul asm nínú rusul àwọn márùn kan tó tó special yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba náà ni anabi ibrahim náà ni yóò jẹ́ sọlọ́wọ́ ẹni waman yarghabu an millati Ibrahim illa masafiha nafsahu afẹnikankan ẹni rí kólóhùn ọ̀tọ̀lànà anábì Ibrahim ẹwà àwọn ìlànà tó dá táǹkà nípa anábì Ibrahim yìí ẹni tí ò bá ń rí bẹ́ẹ̀ ń tọ̀hún ó ti ṣàbòsí fèrè ara rẹ̀ ọgọ́ síra rẹ̀ torí pé kí ni olúwa ní anábì Ibrahim yìí yẹni wa laqad istafaynahu fi dunya àwa la ṣàlẹ́sà nílé ayé asàlẹ́sà kí ni túmọ̀ ẹ̀sà wọn ni pé kọ́lọ̀ rọra fi oore kó fi kángun sí yàn pé ìwọ ni mo fi sọ ìsọfẹ̀yìnà obìnrin rìsáàlà ọlọ́run bá ṣàlẹ́sà pẹ̀lú pé àyàn ní òjíṣẹ́ ìjẹ́ ànábì ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run bá fi ó fi ṣàlẹ́sà ṣe bákan náà lára àwọn ọ̀nà tọ́lọ̀ tó fi sa nabi ibrahim lẹ́sà ọlọ́ni ma kana ibrahim yahudiyan wala nasraniyan àní ẹ̀yin yahudi ẹ mú attribute ara yín mọ́ anabi ibrahim ẹ̀yin jew bákan náà ẹ̀yin nasara ẹ mú ara yín mọ́ ipe àá nasara ni àbí yahudi ni walakin kana hanifan anabi ibrahim yìí ó jẹ́ hanifan ẹni tó ń ṣe mímọ́ fọ́lọ́hun ẹni tí ń ṣe mímọ́ fọ́lọ́hun musliman ẹni tó jẹ́ ẹni tó ju apá ju ṣẹ́ẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́hun wa ma kana minal mushrikin anabi ibrahim sínú ẹlẹ́bọ lára àwọn ẹ̀ṣà tí olúwa ṣe fún anabi ibrahim òun náà ni pé ó tún pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìgbà tó bímọ tán ẹ̀rí pé tó ti kọ́kọ́ bá fo tó ti kọ́kọ́ ferí fọ́ pẹ̀lú òbí rẹ̀ gbà ó tún wáyá òun náà tó wá tó kọjú sáwọn ọmọ rẹ̀ ó ní wassa biha ibrahim banihi wa ya'qub anabi ibrahim ó sọ̀rọ̀ yí kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ yẹni pé ọ̀rọ̀ tàwọ̀hídì náà ni pípẹ́ yẹn ọmọ mi ntí mo fẹ́ kẹ́ ẹ lọ lè kọjú sí òun náà ni ntẹ́mi náà ń ṣe òun náà ni kẹ́ ẹ máa ṣe o ẹ máa rìn là mí o ìlànà tí mo là kalẹ̀ fún yín òun náà ni kẹ́ máa tọ̀ olúwa wà iná òfin àkérọ̀tì lẹ́mìnà sọ̀lẹ̀ bó ṣe jẹ́ ẹni rẹ nílé ayé tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bí ó ṣe jẹ́ ẹni lọ́dọ̀ ọlọ́wọ́ ọba náà nù tó ní pé ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi nílé ayé àfi kéèyàn dúnlé mọ́ tawhid ìgbàgbọ́ ìsìn ọlọ́run nìkan ṣoṣo ìsìn ọlọ́run nìkan ṣoṣo ìgbẹ́mìtẹ ọlọ́run nìkan ṣoṣo ìdúróṣinṣin lórí òdodo ọ̀nà tíyàn fi lè lànà tíyàn òfin ní jẹ́ ẹni tí ó gọ̀ sí rẹ̀ ẹni tó bá rí tawhid tó mà tó yé tó wá di pé kò lè dúró tì í ah ọmọ ṣàbòsí fẹ́mi ara rẹ̀ àwọn èèyàn náà ti ṣàbòsí fẹ́mi ara wọn lù yìí torí àwọn kan gbà kan àwọn náà máa ń ṣe wá sí kódà tó bá ṣe wútúbà tán yóò tó ní wàmínà súnanil mansiyya yóò ní pé nù súnà táwọn èèyàn ti gbàgbé láwùjọ yóò adakọ̀ súnà kan àmọ́ tẹ́ <clears throat> bá wò lónìí òun gẹ́gẹ́ lọ́wọ́ di àmù àmù fún ìtakò súnà nábì sallallahu alaihi wasallam. sallam ó di àmù fún ìtakò súnà nábì sallallahu alaihi wasallam. sallam irú ẹnìyàn ó ṣe kíni ó ṣàbùsí fèrè ara rẹ̀ ọgọ́ra rẹ̀ sí a jẹ́ pé ìtí ń ṣe ń gbà wọn gan ìkìláàsù jìnà sí ìkìláàsù ó jìnà sí nǹkan báwọn nù so wọn ni pé abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala òun lọ́ba tó yẹ pé máa ń fẹsẹ̀ yẹn rinlẹ̀ lérí òdodo kó mọ́ ṣàfi ẹ̀mí wa rinlẹ̀ kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ gbogbo ohun tí máa ń jẹ́ sábàbí ìkúrò lérí òdodo abẹ́ ọlọ́run ọba kó mọ́ sábà wa mú jìnnà sí wa ìfẹ́ ayé ìfẹ́ sọlá ìfẹ́ sí ọlá wọ́n ní àwọn fẹ́ dáúlà ẹ̀dàkùn sí dáúlà ayé kéèyàn ní dáúlà ayé ṣóun ló wá pàtàkì ni dáúlà tó pé tí wọ́n bá ti lọ tán òní mọ tí ń ṣẹlẹ̀ mọ́ òun pé dáúlà dáúlà dáúlà dáúlà kò jẹ́ tiẹ̀ mọ́ tí wọ́n bá ti lọ tán ó ti di tẹlómìn ẹwúrú àwọn Sheikh Adamu nìsẹ̀ kó ti pé ẹwúrú dáúlà àwọn tí wọ́n ṣe ń gbà ṣe kí ni ń jẹ́ mọ́ lónìí àfi kó ń kálukó mójútó àlìkìyàmọ̀ rẹ̀ àlìkìyàmọ̀ so pé bóun ni alikiyama mi bóun ni ó ṣe da ẹ̀yìn mi tí ó fi máa jẹ́ pé sunna ni wọ́n máa lò lẹ́yìn mi tí ò ní dá wàhálà lẹ́nu o tí ò ní dá wàhálà lẹ́nu láti bọ̀ tán yànnu so náà lọ́wọ́ bá ń sọ fún wa nípa nabi Ibrahim pé ká mójútóra wa lẹ́yìn náà ká sì mójútó mọ̀lẹ́bí wa lẹ́yìn wa sukọlọ́n kí ó ṣàánú fún wa gbogbo tí máa ń léyàn kó nídìí òdodo abẹ́ ọlọ́run kọ́mọ́ṣà lè jìnnà sí wa kódà wá ṣe pé owó náà ni èmi ń bẹ ọlọ́run mọ́sà lè jìnà sí mi wallahi alazim tó a pé owó náà ni ọba léyìn kó ń di òdodo a ọlọ́run mọ́sà lè owó òun jìnà sí mi mọ́jẹ kó dé rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ mi sọ ọlọ́run mọ́sà sànù fún wa subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha illa anta wa atubu ilaik salaamu alaykum. aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni ẹ jọ̀ọ́ sáà lè ṣe àdúrà fún àwọn òkú nígbà tí sábàgbé sí sáré tán. naam tí wọ́n bá kírun sí òkú la tí wọ́n ṣe lérí rẹ̀ wọ́n ní àdúrà náà ni wọ́n ṣe lórí ìkírun sókù la kódà ẹni tó wá ṣe pé wọ́n bá ní àǹfààní láti rí ìgbà tó bá kọ́kọ́ tó kù bá kọ́kọ́ kú kódà kó tó di pé wọ́n wẹ̀ àdúrà téèyàn ó ṣe fún bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ṣe fẹ́ fún abu salima sọba kan náà yọ tí anabi sọ̀rọ̀ sálàmù náà kú wọn sàhábà wọn ṣe bẹ́ẹ̀ fún anabi náà so eléyìí ìlànà anabi sallallahu alaihi wasallam ni tó ráwọn kan bẹ àwọn alábòsí wọn ni wọn tó ní àwọn tó ń ṣàdúrà fáwọn òkú tiwọn tó ní àwọn ṣàdúrà fókù tá ló ní àwọn ṣàdúrà fókù nǹkan ni ẹ máa ṣe ni pé ẹ máa ṣe àdúrà bídíà fún òkú òkú kú ẹgbẹ́ sínú sàárè ẹ ti ṣàdúrà fún níbi tẹ́ ti sí àmì tẹ́ ti kírun sí la tẹ́bá ti bò mọ́lẹ̀ tán ntánàbí máa ń sọ ńlá là ń sọ bí ká sọ fún ara wa ipe is'alullaha li akhikum thabat wastaghfiru lahu wa innahu al'an yus'al ẹ kà sọ fáwọn èèyàn ni pé nkálukú ẹ máa tọrọ àforíjì fún ara fẹ́ni tó wà nù yìí o torí pé ìbéèrè ọlọ́run yóò mọ ṣẹlẹ̀ sí nísìn o àwọn màláíkà dé wọn àbí ń béèrè o ẹ bẹ lọ́hùn kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ẹ sì bẹ lọ́hùn kó ṣàforíjì fún un nítorí kálukú ọkọ̀ mọ̀ṣẹ́ náà ni pé allahumma ighfir lahu allahumma thabbithu nkálukú padà kò nídìí kí kẹmọ wa péjọ pé àwọn àndàdú àbúlẹ̀ àndàdú àbúlẹ̀ tẹ bá wò kéésì ń tà ń wí làwọn èèyàn ń ṣe tó àpò ìtàn bá ń wí làwọn èèyàn ń ṣe ni ìgbẹ́kẹ̀lé tọ́ ń tà nàbí ni ká ṣe níyà yẹn ká tọrọ tẹsibíìt pé kọ́lọ́n kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ lẹ́yìn náà kọ́lọ́n kó ṣàforíjì fún nkálukú sì dún allahumma ighfir lahu allahumma thabbithu nkálukú sì padà ẹ ti kọ́ sàdúrà fún lórí ibi tẹ́ ẹ ti ń tẹ́ ti kírun sí la ẹ tún sàdúrà mẹ́wọ̀n náà lẹ́yìn náà àdúrà ọmọ wa lọ láéláé ní gbogbo ìgbà tẹ́ bá ti rántí òkú yẹn lẹ́mọ̀ sàdúrà fún láéláé àmọ́ yìí tá à ń sọ ni pé ẹgbẹ́ òkú sínú sàárè ẹni sallu ala nabil karim tọ́ inna anzalnahu qul huwallahu alhaakumu àti kí tó lọ́nà máa ń kà àti eh, eh, ayatul kursiyu ẹ̀dá kun ẹja kà fún un àbí gbogbo ẹja ka suratul mulku ní sí ẹja bẹ̀rẹ̀ gbogbo àwọn eléyìí ayna dalil ẹ̀rí dáa níta ń bí yín nù níta ń bí yín nù pé ń bolẹ̀ ti rí ń bolẹ̀ ti rí ìkàtí ẹ̀ńbẹ́ tí máa ń dẹ̀wọ́n pa mílíọ̀nù ńbẹ̀ òun náà ni ìka àlẹ́ ha kúmù èyí ò pé kí làlẹ́ akúmù fi kí ló fi ríléètì mọ́ ibi tá a dúró yìí náà dákun àlẹ́ ha kúmù bọ́ ọdẹ báyìí ó gbàgbé takasuru gbogbo wàhálà ayé tó ń ṣe kí oríbi tó bọ́ọ̀dé ní òkú yìí ìtumọ̀ rẹ̀ náà kọ́ ni àtàsùrù tó mọ́lùmọ́ kọ́míra ó ti wọ sàárè báyìí o kàlá sawfa ta'lamun ó padà mà summa kàlá sawfa ta'lamun ó padà mà kàlá law ta'lamuna ilmal yakin ọmọ ní máa mà dájú latarawunna al-jahima ó fojú rí na jahima báyìí summa latarawunna aynal yakin ó rí tí ó da ọ dáadáa summa latus'alunna yawma idhin anin na'im gbogbo tó lò lé ayé ọlọ́run òbí ọ ẹ̀dàkùn àdúràdà ọlọ́run tọ́lọ́run sọ ní ká sí ni pé ẹ̀yìn tánàbì ni a ṣe allahumma ghfir lahu allahumma arhamhu nkàlùkù pẹ̀yìn dà allahumma ah sọ ọlọ́run kó ṣàánú fún wa sọ ká dúró sí ibi òpin bí agbókùsí tán ká máa ṣe gba àwọn àdúrà tán máa ṣe láwùjọ yìí bídà àníkọ̀bá mu naam. asalaamualeykum. wa aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni ẹ̀rọ ìpè láwùjọ yìí pé òun ṣàkíyèsí pé àwọn èèyàn nípa tí wọ́n fẹ́ yan jáká instead ẹlòmíì lábára kó fẹ́ ráìsì yọ wọ́n á máa fi gàrí yọ wọ́n náà láwọn ṣe dandan ní ká fi gàrí yọ ni <laughs> tí wọ́n sì lábára àti fi ráìsì àbí nǹkan ráhùn yọ. انتو اننو حديث النبي صلى الله عليه وسلم حديث ابو سعيد الخدري ننو صحيح البخاري النبي ني ان حديث ابو سعيد الخدري ني كنا نخرج زكاة الفطر بطعام هنا ما في انجة انجة làwọn ọmọ fi ń yọ wọ́n sọ wá ka sa'ir ọ̀ọ́ka àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn so ati tam ọ̀ọ́ka wọn so àmọ́ ọkọ̀ dákọ̀tọ̀ àmìn oúnjẹ so wọ́n mi pé ní táwọn èèyàn máa ń jẹ ní àwùjọ yẹn tán gbádùn pé oúnjẹ rèé náà lè yọ yọ ní zakat alfitri ẹni tó láti lè yọ rice ọlọ́mọ mẹ́fà ó sì lágbára láti lè yọ rice fún wọn yọ rice yẹn kó gbé fún ẹni tó bá tó lórí pé ah, oúnjẹ mu nílé yìí so owó tó dá kí o tó fi owó sí i àmọ́ pé owó nìkan mi lọ lè sí i báyọ̀ kí ṣe ń fìlà káyì àwọn èèyàn ṣeré nu rédíò ń fìlà káyì àwọn èèyàn ṣeré púpọ̀ jù nu rédíò wàláyé tó wá kéwú mo rí àbòsí kan lónìí ah, ọlọ́run kọ́ mọ́sà lálábòsí òun níbẹ̀ ọlọ́run mo wà nu mọ́tò náà ni mo wá túnu amúní fm ni wọ́n ń gbọ́ ó sì ń sọ̀rọ̀ ẹnìkejì rẹ̀ sì ń ka kéwú pé ntẹ́yàn yọ òun náà ni kọ́dírù kọ́dírù wazni nǹkan yẹn gangan ó sì rọra stọ́pù ẹni wọn kò jókòó túmọ̀ ntí ń jẹ́ ntẹ́ni wọn kàwọn ó sì dàífà tẹ́ni wọn lọ bòmí ntẹ́ ntẹ́ náà lè dẹ́ tẹ́tìrì àwọn síwájú ẹ̀ka kẹ́tù fáwọn èèyàn àṣírí ó wọ́n ti wá rí pàṣírí bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ra dàìfàtì àfáhùn kó mẹ́ ọ̀rọ̀ ọ̀hún àmọ́ ọ̀rọ̀ ìpè la ìlà ẹ̀dá kò mélòó fẹ́ mọ irú tí ẹni yìí ṣe ní ìsìn so òun ni pé kí o ní à ń yọ owó kọ bá mu àmọ́ pé o pé mo fẹ́ yọ mo fẹ́ yọ sẹ̀mó ntọ́kàn ṣe náà ni pé múdù lèyàn kan lọ lé èèyàn wá ó sì yọ múdù mẹ́rin so sẹ̀mó ni ráìsì ni nǹkan mi kóra wáyé pé lùbọ́ náà bá ní ìyẹn lè yọ amadu yíyún kí yóò fi nǹkan tí ẹnìyàn bá fi sọ di jíjẹ kò sí tó burú mẹ́ àmọ́ kí yóò ní owó gangan oníkẹ́ yọ ṣẹ́ẹ̀sì rí gbogbo ohun tó jẹ́ bírú ẹ̀tàn jẹ́ báyìí àwọn èèyàn máa ń gbádùn rẹ̀ gan àwọn èèyàn máa ń gbádùn rẹ̀ ẹnìkan bí mìíràn lẹ́yìn ike à ẹnu ò rí pé owó òun gba ó da ní kíníkan òun ní anábì ń gba àwọn àbí táwọn olówó sí ní àwùjọ ń gbà ń sàká owó ọ̀tọ̀ sàká tí kélé sàká oúnjẹ lélẹ́ iná lànàbí pé kí sàká owó mo ní tẹ́wàá kí báyìí lè fẹ́ mọ́ sẹ̀sìn wàláhí ó dàbí pé àpàdà máa yọ owó fún ẹni tí ń kírun náà bá igi ìṣẹ́jú mélòó ni owó yọ ni ìrún yóò wéètì náà ìlú náà fẹ́ máa wéètì lójoojúmọ́ ìmọ̀ sanwó rẹ̀ fún wọn wọn bá ń kí tèmi papọ̀ tó kọjọ́ra wọn ntànàbí bá ti ṣe náà ni ẹjẹ́ àsìn tí ń jẹ́ ẹ̀sìn gangan náà nù tí ń jẹ́ ẹ̀sìn náà nù wọ́n ní tí ọkọ̀ bá dára ìsìn sọ̀rọ̀ rẹ̀ tó wá pọ̀ jù wọ́n ń kọ́ wọ́n da síbẹ̀ náà nù tí ń jẹ́ ẹ̀sìn náà nù ah, náà kò ń ṣá sí àánú fún wa so ní pé zakatul fitri ń máa yọ náà ni adarúkọ yẹn wallahu a'lam. asalaamualeykum. wa aleykum salaam. oníbèrè yìí ó kọ sórí sẹ́ẹ̀tì yìí ó ní kí ni ìdí tí a fi ní bàbá ànábì owó ọ̀nà mo sì sọ nù. ìgbà tó sì ń bẹ ní ijó ní ńlọ́fà so a ṣàlàyé náà máa ń sọ pé ojú afọ́nfọ́ tán wàhálà ni máa ń dálẹ̀ ọkàn délé sí ọkàn bá ẹnu tá à ń sọ so ó sì sọ pé kí ló dé òun ni pé àwọn bàbá ànábì àti ìyá rẹ̀ wọn ò sí nínú ẹni tó sin lọ́hùn wọn ò sí kíni wọn ò sí lọ́run ṣókì rẹ̀ nánu wọn náà rí pé tí wọn náà ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ta ni irọ́ ní jẹ́ àdísì wọn ṣe àdísì ànábì tí wọ́n ní anabi jí bàbá rẹ̀ akambi ibn Kasir ń jó ní iná ipe ànábì jí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn méjì wá gba Islam ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò ṣe kíni tẹ́lẹ̀ wọn ò ṣe Islam tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ náà omi pé kèfèrí ni wọ́n ni wọ́n bá kú àbánabi wá wá jí wọn so anabi ó sì jí wọn so n tí ó ń ṣẹlẹ̀ náà nìyẹn ní ṣókí àmọ́ tí kí ni wọ́n ń túmọ̀ oníbi kó jẹ́ ìròrí fáwọn èèyàn kó jẹ́ ìrònú fún wa wípé àṣé mọ̀lẹ́bí mi àfáàní bàbá mi ẹni ọlọ́run ló bí mi kò sí dọ́kọ̀ ọlọ́run pẹ̀lú yẹn o àfi kéèyàn ó sin lọ́run ẹ̀kọ́ tó fẹ́ káwọn mú bẹ́ẹ̀ nìyẹn ẹ wò tà ànábì Ibrahim yìí náà nìsín ànábì Ibrahim táǹkà yìí bàbá rẹ̀ òjò olùsílọ́run kò jó olùsílọ́run anabi ibrahim sì sin lọ́hùn wọ́n fẹ́ sàdúrà wọn abalẹ̀ ọlọ́run ò gbọ́dọ̀ ṣe é ó ní eléyìí mọ́ wọn lọ́hùn ó ti hàn sí mi pé bàbá yìí ọ̀tọ̀ ọlọ́run ni ó jà ó kó lára rẹ̀ so irú ẹ̀ náà ni mo fi ṣàlàyé pé irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam kó fi jẹ́ ẹ̀kọ́ fáwa pọ́lọ́run yìí ọba tí ò lẹ́bi tí ò níran ni kó sin lọ́hùn náà lóyún ó fi rí ìkẹ́ ọlọ́run wallahu a'lam olùbẹ̀rẹ̀ asalaamu alaikum. wa alaykum asalaam. please is it proper to stay in a room for three months without going to the mosque or juma just because of halwa. khalwa kí wọ́n lè yàn kó lé ìní jáde lọ́lẹ̀ ṣe nǹkan kan níwọ̀n àwọn amẹ́fọ́ oṣù mẹ́ta sẹ́kọ́rì náà a máa ń tẹ̀lé ara wa jẹ́ nípa gbogbo aláma ipe bí irun jama bó ṣe tó gbogbo alama bí jimá ṣe tó nínú ẹ̀sìn ẹni tí bá ń ṣe kálówà sí yóò bí wá ṣe léyìí kó lè rí bí ṣe o mọ̀lẹ́bí rẹ̀ sí mọ̀lẹ́bí rẹ̀ oníjà èdè àìyedè oníṣẹ̀lẹ̀ ládùúgbò gbogbo dáadáa tó yẹ kó o ṣe oníṣe kan bẹ́ẹ̀ ọ àkóṣinulé ó ní wọ́n ń sin lọ́hùn èṣù ló ń sin òsín lọ́hùn wàláyé èṣù lẹ́nu yẹn ń sìn so ni pé ìlànà anabi sallallahu alayhi wa sallam kò mú kálíwà wá fún wa ní kí wọn lọlé kó sínú lé kó lónìí jáde nítorí ẹ kó yọ náà ni pé ìrún ń kọ́ ọmọ dárun kí inú lé ah sọ̀rọ̀ eléyìí kò sí nínú lànà tí anabi sallallahu alayhi wa sallam wá o ẹlẹ́mìlẹ́ ọmọ mẹ́rin wá bí ti bá anabi mọ̀ lọ́gàrú ìrà gbé mọ̀ lọ́lé dúnbẹ̀ lóhùn nìkan àwọn kọ́nà sígáàrù rà sínú yàrá ni àwọn kọ́nu so lẹ́yìn náà ṣé lẹ́yìn ìgbà tí anabi ti dà anabi ọlọ́wọ́n ọba tán tó sọ̀gbà tí tó ìràmà kò sí mọ́ so wallahu a'lam naam oníbẹ̀rẹ̀ ní assalamu alaikum wa alaikum assalam ọkùnrin àti obìnrin tí wọ́n ṣe sìnà tó doyún tí ọmọbìnrin yìí bímọ tí ó bá bímọ ṣé ẹnu ọkùnrin yìí gbà láti sọ pé òun fẹ́ gba ọmọ òun lọ́wọ́ ọmọbìnrin yìí tàbí lọ́wọ́ àwọn òbí méjèèjì òbí ọmọbìnrin yẹn. tó bá jẹ́ pé ibi tí ẹ̀sìn tó jinlẹ̀ ní àwùjọ tó pé sunna nabi sallallahu alaihi wasallam sharia ó múlẹ̀ bàbá tó ń bí ọmọ tí ń tọ́ ọmọ rẹ̀ láti kékeré tọmọbìnrin yẹn wá dàgbà tí ọmọkùnrin kan wá fún ní oyún bàbá yẹn tó a pé bàbá wọn bàbá yẹn lè sísè ọmọ yẹn pé mi ní tọba dé ibi ìpín wọn ló ní ọmọ tọba dé ìyá yín bí wọn lọ lọ ma lè fún ọ wọn sọ pé wọn lò fún yẹn lóyún wọn lọ lọ ni so tó a kò fi tí sẹ́rí àbá ti rìn lẹ́ni àmóhun náà ló ní àwọn àbáwọn lè ṣe kísà fún dé irú ẹ̀ náà ní bẹ níbi kó ṣe pé obìnrin tó ti lọ́kọ nílé gan kó wà lọ lè ṣe zìnà ọkọ òun lè sọ pé òun ò gbé ọmọ yẹn kalẹ̀ ọkọ tí ó jẹ́ ọkọ àkọ́kọ́ òun ó lè léyìn ní ọmọ yìí mo mọ̀ pé mi kọ́ ni mo ní àmọ́ òun ló ní nínú òfin ọlọ́wọ́n ọba àmọ́ níbi ìjẹ́ẹ̀jẹ̀ òun kọ́ ló ní ó lè wá gba ọmọ yẹn pé èyí ní gbé fún ọ torí pé àlùwọ́lẹ́dú lil firash wípé èmi ni mo ní òyìgì wọ́n lè lọ àìrò ajar wọ́n ṣe sìnà òkúta lọ́ lù so wọ́n lè ṣe bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà so amóhun náà ló ní ọmọ yẹn láwọn tó ń ṣe sí náà so wọn wọn ní àmọ́ bàbá wọn bá fẹ́ ṣe kísà fún ó lè ṣe kísà fún un dé náà. oníbẹ̀rẹ̀ ni ẹlẹ́kùn bá mi tú àwọn hadisi pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó ní alaykum bis sabil wa sunna fa innahu laysa min min abdin ala ala sabil wa sunna so n gẹ́sì. بكنا الاقتصار في السنة خير من الاجتهاد في البدعة بكنا أوصيكم بالتقوى الله والصوم والطاعة وإن عبدا عبسيا فإنه من يعش من يعش بعدي فصار اختلافا كثيرا فعليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم وحدكم àwọn tí wọ́n mú wọ́n láwọ̀kọ́ yìí kò kí ń ṣe hadith anabi àwọn àtharù àwọn sọ̀hábà ni ipe aleikum bi sabili wa sunna ipe ẹdúnímọ̀ ìlànà tí anabi lọ kalẹ̀ àti sunna rẹ̀ sumi rí parí ntẹni fi parí lébọt èyí tó alẹ́ ti sọ́dọ̀ fi sunna khayrun min al-ijtihad ọ̀rọ̀ umar lélẹ́yìí radiyallahu anhu ó ní kíyàn ẹ̀ka abdullahi bin masoud ọ̀rọ̀ rẹ̀ ni ó ní kíyàn rọra máa iktisadu fi sunna kọ́ máa rọra ṣe sunna gangan kó sì pé òun lo dunima tí kìíní yẹn wá dáa pé òun mẹ́ntẹ́ni ara rẹ̀ ni láti ṣe yẹn ni pé òun dì fúnfún fún láti máa ṣe sunna yẹn ọlọ́dájú minel kíní minel iṣẹ́ adi filibida dukose pé wọ́n lọ́wọ́ àfinú ronú pé jẹ́ mú àdádálẹ̀ tèmi wá kó ronú kó fi dá ìdákúdá kalẹ̀ ó mi pé súnà nẹ́bí tó bá là kalẹ̀ bó ṣe lè wù kíkí níyẹn kó pamọ́ tó láwùjọ kó mọ́ sáyè fún tó kẹrọ ọmọ mẹ́ntẹ́nì rẹ̀ ó dájú kó pé ń táwọn èèyàn dá kalẹ̀ tó pé bídà ni kó wá nínà lọ́mọ ṣe lọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì wọ́n ní ànábì ni mò ń kì í nílọ tẹ̀lé àṣẹ mi ọlọ́run ọba kẹsìmọ́ ẹ máa tẹ̀lé àṣẹ as-sam'u wa ta'a ẹ máa gbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu kẹsìmọ́ tẹ̀lé tí wọ́n bá sọ fún yín kódà tó bá ṣe pé ẹrú kan tó wá láti abáṣàbáni náà ló bá jẹ́ aláṣẹ fún yín eléyìí ń ṣàlàyé pé dandan ni fún àwa mùsùlùmí àbí omi èèyàn ká máa tẹ̀lé àwọn tó bá ti wà nípò àṣẹ kódà kí wọ́n má jẹ́ kí wọ́n má jẹ́ mùsùlùmí kódà kí wọ́n má jẹ́ ìyẹn pàtàkì kẹjíyàn yẹyẹ àmọ́ ló ti dépò aláṣẹ sọ agbọ́dọ̀ juwọ́ lẹ̀ fún ká máa sọ tí bá ní ká máa ṣe àfi tó bá ní ká ṣe lọ́wọ́n ọba náà là ní tẹ̀lé anábì wa ní torí pé àwọn èèyàn ìyẹnì ẹni tó bá ṣẹ̀mí tó pẹ́ nínú yín ẹ padà rí ìyapa oríṣiríṣi anábì wa ní àmọ́ o alaykum bi táwọn èèyàn bá ń yapa lóríṣiríṣi ń ìlànà tèmi ní kẹ́kàn yá ẹ̀sà dunni ma lẹ́yìn náà ìlànà àwọn khulafa rashidun àwọn àrólé afinimọ̀nà ẹ̀dúnnimọ̀ lànà wọn yẹn ni pé àwọn tí èmi ànábì tírénì ẹ̀dúnnimọ̀ ọ̀nà tán bá ń rìn n ò ní rí ọ̀nà kan tó yàtọ̀ sí tèmi àjù alayha bin nawajiz ẹ̀dìmú pẹ̀lú èrìgì ìlànà yẹn ẹ̀dìmú wọn ni wa iyyakum wa muhdathatul umur ẹ jìnà sí àwọn nǹkan àdádálẹ̀ wa inna kulla muhdathatin bid'ah torí gbogbo nǹkan tó bá jẹ́ àdádálẹ̀ orúkọ rẹ̀ ní ń jẹ́ bid'ah bẹ́ẹ̀ sì ni n ti ń jẹ́ bídí àwọn dọ̀láàlà àná ní máa ń kó báyàn so ni pé kí o jìnà sí n ti ń jẹ́ bídí bídí àtànsọ yìí àná yìí ó lè jẹ́ àná tí ó sọ̀yàn di kèfèrí àná yìí ó lè jẹ́ àná tí ó ní sọ̀yàn di kèfèrí sẹ́nugbẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ bídíà lásìkò yìí àbí kò yá máa yan báwọn àbí kéèyàn yá máa yan kí gbogbo bídíà kọ́ lọ́sọ̀yàn di kèfèrí àmọ́ àsọ pé bídíà kankan dáa tọ̀ wallahu a'lam naam oníbẹ̀rẹ̀ ní salamu alaikum alaikum salam tí ẹ bá kí tarawí pẹ̀lú imam èèyàn wá bu iṣó tọ̀ bó ṣe kọ́ ni ṣé èèyàn dá ṣé yóò dé ìtẹ́yàn tí yóò bá padà. ok tó bá ṣe pé. tó bá pé tọ̀rọ̀ wí tó pé ń kí bó ṣe ẹ̀ka kí ìgbà tó bá fi sọ̀rọ̀ látọ̀ tó jọ ìwọ̀n tó bá tiẹ̀ ní bá bóyá ẹ̀yọ̀ kan náà ló ní bá tí mọ̀ ń bá sálámù ọ̀kan dìde wákàtí tó mú ẹ̀yọ̀ yẹn wá tó bá ti mú wá ó sálámà ó tún jọ ìwọ̀n padà sàmáwọn ntiru púrọ́nìtìrú <laughs> ìbéèrè yìí fi lè wọ́ àwọn náà ni àwọn àlùwàlá àwọn àwọn tàràwí oní express ìgbà tó bá fi jáde wọ́n ti kí mẹ́fà lọ tó fi sàrọ̀ látán ó <laughs> ti parí mẹ́fà so ìrẹ̀lẹ̀ yìí iná lè yẹn ni máa béèrè lọ́wọ́ àbèrè nítorí ẹni yẹn wà sí òun ni pé tán bóyá ó kí méjì ọ̀jáde ọ̀sàlùwàlá ìgbà tó fi dé padà wọ́n ti kí wọ́n ti délé ilé ẹlẹ́kẹ̀ẹ́jọ <laughs> so ó wá ku méjì so ohun tó ṣe ni pé ọba wọn kì í tó bá tún bẹ̀rẹ̀ wítìrí ẹ̀ǹṣáfúyì ọba wọn kì í so tó bá yá kó wá ṣe sùúrù kó fi kí tiẹ̀ náà tó fi wá pé so ní bá wọn kí wítìrí ìtàn pé ẹ̀ǹṣáfúyì òní ń sọ o ẹ̀hẹ́n so ọba wọn kí méjì yẹn wítìrí òun tó bá fẹ́ sálámà àti kó sálámà òun wà ní bá wọn kí wítìrí yẹn kó wá dìde kó fi kí tiẹ̀ tó fi wá pé eleven tó yẹ kó kí kó ìṣòwò kí wítìrí yẹn kó wá jáde ńgbà wọn so wallahu a'lam. àmọ́ tó a pé mi tó ti ń kí ní kìtì súnà ni inú ẹbí ẹyọkan lọ́kàn mix ń bẹ́ẹ̀ lọ́dọ̀ bá fi dé padà ẹyọkan lèyàn mix wallahu a'lam. wẹ́wẹ́ ní salamu alaykum. wa alaykum salam. ẹ lákun mo gbọ́ kíṣẹ́ ti abibu kan tó sọ pé sheikh albani kàfàrà imam buhari ǹjẹ́ òótọ́ ni. tó bá ṣe dáa ṣe bá àwọn máa play gbogbo sọkúsọ tiẹ̀ àbí ẹkún lọ lè wá ibi tó ti kàfàrà mọ́n Bukhari wà lè wà púlẹ̀ rẹ̀ pé ẹ̀rí Sheikh Albani ẹ̀rí òun rẹ̀ o ẹwà alábòsí rẹ̀ níjọ́ tó fẹ́ sọ pé Sheikh Albani ni pé laysa li ahadin ismatun illa al-anbiya wal mursalin ó púlẹ̀ rẹ̀ jáde ni o ó púlẹ̀ rẹ̀ síta pé ẹ̀yin ẹ̀gbọ́n tí Albani sọ ọ sọ pé gbogbo àlàkà yìí rẹ̀ ni máa pọ̀ntúwẹ̀tì ní kíní máa ẹ̀yìn kíní rẹ̀ ní wọ́n ti ń pè inú nẹ́tíwọ́ọ̀kù gbogbo àwọn nẹ́tíwọ́ọ̀kù máa ń lọ ọmọ ọlọ́pọlọ so ọwọ́ play ọwọ́ play bàbá ọwọ́ play ṣe kàlùbá ní jáde nítorí ẹ sọ náà ni pé kò sẹ́ni tí tí ò lè ṣe mistake tani ọ̀hámà yìí hùn ọ̀hánì tí mo sọ fún yín nìyẹn tí mo sọ fún àní mistake tí Imam Bukhari ti ṣe sẹ́ ó ti fi hàn wọ́n àfà nígbà yẹn wọ́n ti ná kọ́ṣà rẹ̀ kó tó gbé tíra jáde àbọ̀gbọ́n tá à ń sọ ni n tá ń sọ fún ọnu bí kí ọkọ̀ tíra ní ìsìlẹ̀ àpòjú ẹ̀ kọ́ wa kó tó di pé ìgbà tó ti wà ní mùsùlùmí ló ti kọ́kọ́ ṣe àrẹ fún gbogbo àwọn àfà ló ti wò wọ́n ti yọ ogun tí wọ́n yọ kó mẹ́ẹ̀ pé ah, náà ni àwọn àfá Imam Bukhari ni wọ́n ná kọ́ṣà Imam Bukhari rẹ̀ àkírà Imam Bukhari sì tún ó tún fi rinlẹ̀ pé àdìsí yẹn náà wọ́n lẹ́sẹ̀ ńlẹ̀ so ìwọ́lọ́wà dé lónìí lọ́wọ́ ni ìrìn Bukhari yẹn ó fi sẹ̀sìn ó fi ara sẹ̀sìn ni ọlọ́run bá ń gbọ́ ẹ̀sìn láéláé ẹ̀sìn tí ò ní tánú tàn rẹ mọ́ náà lọ dálẹ̀ fúnra rẹ̀ mo fi ọlọ́run bá búra ẹ̀sìn àfi tó bá gidi bẹ́ẹ̀ ìfẹ́nu ń bẹ gírímọ́nká yìí ń bẹ gbogbo àwọn àìsàn burúkú náà lọ lè kó sára rẹ̀ tí wọ́n lọ́n kó ṣàánú fún wa náà. oníbẹ̀rẹ̀ ni is it good to perform qiyamul layl at ten a.m. It, is because the person may not wake up at three a.m. kò sí tó burú tó akọ́ bá rí kiri jama kò sí tó burú mbẹ́ bí kéèyàn kí qiyam Ramadan ní aago mẹ́wàá alẹ́ kéèyàn kí so kò sí ní tó burú ń bẹ̀ tí ẹ bá ti mọ̀ pé òun ò ní lè ríbi jí ní òru so kọ́dà anabi sọ̀rọ̀ sálàmù sọ pé ẹni tó bá sáfẹ́ kí báwọn kó sá gbìyànjú kánjọ sálámà pẹ̀lú imam tó bá ti jọ sálámà yẹn yóò ní dáadáa ibẹ̀ tó fi òru yẹn kírun náà ni so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni nípa zakatul fitri sálàmù pé sẹ́yìn lè yọ tí wọ́n bá yọ tí wọ́n yọ tán kí wọ́n sì tún wọn jẹ́ fúnra yẹn padà. èmi ò mọ èmi ò <laughs> tálíkà ni ọ̀rọ̀ ń jẹ́ mọ́wùlẹ̀ nira tálíkà ni ọ́ tọ́lọ́wọ̀n bá ti fún wọn náà wọn náà nínú ọwà nú ẹni tí ó ṣe kí ni tí wọ́n fún un kò nídìí pé iyọ̀ nítorí ajé iyọ̀ ìwà yọ fúnra mi à. subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk